الحمد لله الذي يعلم الجهر وما يخفى كل شيء هالك وهو يبقى والصلاة والسلام على سيدنا محمد الموصوف بأنه ما ضل وما غوى وآله وصحبه ومن, بأدي ومن بهديهم اهتدى ومن بهديهم اهتدى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ní òní a ó tún máa tẹ̀síwájú nínú àlàyé tá à ń ṣe fún ẹ̀yin olùgbọ́ wa alápọ̀nlé nípa àwọn ọlá tí ọlọ́run ọba tó fún oṣù ìbùkún tá a wà nínú ẹ̀yìn èyí tá a mọ̀ sí oṣù Ramadan <clears throat> ọlá yìí tá a fẹ́ júwe fẹ́yin mùsùlùmí ẹ̀yin olùgbọ́ wa lénìí òun náà ni wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yóò máa yí àkókò àbí ìgbà àbí condition aláwẹ̀ padà kúrò nínú ìbànújẹ́ sínú ayọ̀ ìyẹn ni pé ààwẹ̀ yìí tá a wà nínú ẹ̀ ó jẹ́ sábàbí nínú àwọn sábàbí tí ó máa gbé mùsùlùmí kúrò ní ààyè tí ó tẹ́ lọ́rùn lọ sí ààyè tó tẹ́ lọ́rùn yóò máa gbé mùsùlùmí kúrò nínú ìbànújẹ́ lọ sínú ayọ̀ yóò máa yọ mùsùlùmí tó ti jìn sọ́fìn bóyá òfin ayé ni bóyá òfin nǹkan mìíràn náà dẹni tí yàn máa ń jìn sí láyé bóyá òfin gọ́fìmẹ̀ntì ni bóyá òfin òfin ni tí mùsùlùmí bá jìn sófin nǹkan kan tọ́já sí pé ó ti ná gbogbo nǹkan tó ní sí i tí ò lè jáde ń bẹ̀ ọlọ́mọ̀pá àwẹ̀ yìí inú oṣù tá a wà yìí ó jẹ́ sábàbí nínú àwọn sábàbí tí máa yọ ọ̀yàn nínú gbogbo àwọn nǹkan tá a wé yìí lọ síbi nǹkan tí máa dunni nínú tí sì máa kó ayọ̀ bá ènìyàn. eléyìí ni ọlá yìí yàní kí la fi ọlá yìí ẹni pé àwẹ̀ àbí oṣù tá a wà yìí oṣù tó jẹ́ sí pé ìbànújẹ́ rẹ ti di ayọ̀ eh, àwọn àdánwò rẹ ti di ìdùnnú fún ẹ eh, àwọn nǹkan tó lé tó lé tí ò ṣe lé bá nì nínú oṣù tá a wà nínú ẹ̀ yìí sábàbí kan lọ́jọ́ nínú àwọn sábàbí tí nǹkan yẹn tí ó fi yí padà sí tó dá wa náà èyí tá a wá wí níbo wá ni ẹ̀rí ẹ̀ ti wá ọlá tá a wí tẹ̀m̀pútà bá sọ pé ọlá ń bẹ fún nǹkan kan nínú ẹ̀sìn Islam kì í sọ̀rọ̀ orí kì í sọ̀rọ̀ ọmọ rò kì í sọ̀rọ̀ àwọn bàbá kì í sọ̀rọ̀ àwọn àfáà ọgbọ́dọ̀ ní evidence inú ọ̀rọ̀ ọlọ́run tàbí ọ̀rọ̀ anábà Muhammad eléyìí ni ọlá yìí ibi tí ọlá yìí ti jáde tí a bá ka hadith ẹ̀ tán ó ní ìdí àwọn àlàyé kó tó di pé a lè bá gbọ́ yìí dáadáa torí pé òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe. هنا عن حديث أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك نعم حديث إمام بخاري àti Imam Muslim àwọn ni wọ́n gbà wá wọ́n ní Abu Hurairah sọ pé òjíṣẹ́ Ọlọ́run ọba sọ pé لخلوف فم الصائم لخلوف فم الصائم kí ẹnu aláwẹ̀ kọ́ máa rùn àkọ́kọ́ túmọ̀ hadith yẹn fún alérèfé gẹ́gẹ́ bí àṣà wa làkàlùfù fámi sọ̀ìm kí ẹnu aláàwẹ̀ kọ́ máa rùn kọ́ máa já fíkanfíkan kọ́ máa tọ́ firifiri kẹnu aláàwẹ̀ kọ́ máa rùn kí ni khabaru kí ni result atyabu indallah ọlọ́run ọba ànábì sàlàyé fún anú ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹnu aláàwẹ̀ tí ń rùn yẹn ó dùn jù ó dùn jù lápè ó dùn jù lọ́dọ̀ ọlọ́run ọba hmm. eh, ó dùn jù lọ́dọ̀ ọlọ́run ọba min rihil miski ju òórùn lọ́fíńdà tí ń pè ní almiski lọ. Allahu akbar. ó dàbí dá sí jókòó táwa gan ti ń sọ̀rọ̀ à ń gbóòórùn ẹnu ara wa ibi hmm. ọ̀ ń dá fíkánfíkán díẹ̀díẹ̀ eh, ṣùgbọ́n a ní faradà ni. naam ànábì gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ sallallahu. Eh, àwa fẹ́ máa gbọ́ níbo ni a ti mẹ́rin jáde ń bẹ̀ a ní ìbànújẹ́ aláwẹ̀ tó bá wọnú àwẹ̀ yìí tó wà oṣù yìí ìbànújẹ́ rẹ tó bá gba àwẹ̀ rẹ yẹn tó bá wà nù sọ ìmù tánàbí òwe fámi sọ ìm sallallahu alaihi wasallam bó ní fámi sọ ìm kọ̀sọ́ pé ẹnu lásán ẹnu aláwẹ̀ ẹni yìí ò sì ní jẹ́ aláwẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àfi kó ṣe gbogbo àwọn nǹkan tó jẹ́ òfin tí kì máa jẹ́ kí èèyàn jẹ́ aláwẹ̀ àfi ṣe àfi jìnnà sí gbogbo nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ ìyẹn ni pé tó bá ṣàwẹ̀ rẹ dáadáa ẹnu aláwẹ̀ là ń sọ báyìí pé ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba ju òórùn àlùmísìkì lọ báwo wá ni a ti wá rí wípé oní aláwẹ̀ ìbànújẹ́ àwọn nǹkan tó kan rẹ̀ kọ̀ tó bá gbé wọnú àwẹ̀ tó bá gbà àwẹ̀ rẹ̀ dáadáa àwọn nǹkan tó kan rẹ̀ kọ̀ yẹn yóò yí padà sí nǹkan tó dára àlàyé ẹ̀ ní lẹ́kùnrin òun náà ni wípé àwọn òórùn tí ọkàn wa kọ̀ tí ń ṣẹlẹ̀ látara torí pàǹgbà àwẹ̀ lọ́wọ́ ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba ó dára lọ́dọ̀ ọlọ́run ọba ju òórùn lọ́fíńdà tó dùn jùlọ ẹ̀gbọ́n mi ẹni pé òórùn tí ò tẹ́ wa lọ́rùn ti ń wáyé látara ènìyàn torí pé ń gbà àwẹ̀ lọ́wọ́ ìyẹn ni pé tó òórùn bá ń rùn lára ènìyàn tí ó ti pé àwẹ̀ lọ́ba tí kì í ṣẹnu ló ti rùn ẹ jẹ́ sí pé ọlọ́run ọba kò fẹ́ràn nǹkan yẹn ọ bụrụ yẹ pé islam ọbaak kéèyàn máa nàám ọ̀rọ̀ ń bọ̀ wá lẹ́kùnrin dáadáa nípa rẹ̀ ṣùgbọ́n èyí tá a fẹ́ kó yé wa ni pé òórùn tó jáde látẹnu aláàwẹ̀ tó jẹ́ sí pé òórùn tí ò tẹ́ wa ni tọ́lọ́run wá ní pé lọ́dọ̀ tèmi kórìíra yẹn kí ló ti lọ́dọ̀ ọlọ́run ọba àwa náà sì mọ̀ pé oorun tá à ń gbọ́ lẹ́nu aláwẹ̀ ní tá a rí ni tá à ń fìlì ni àárí ṣùgbọ́n a fìlì ní tá a mọ̀ ni oorun tí ò dá yìí tí agbára ọlọ́run sì ń yí padà sí oorun tó dáa jù lórí ilẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yíyí yìí ó wáyé nítorí kíni nítorí àwẹ̀ tí èèyàn bá ń rùn lẹ́nu tí kì bá sáwẹ̀ lọ́ba fà kò dá lọ́dọ̀ ọlọ́run ọba o ṣùgbọ́n yíyípadà tí òórùn ẹnu aláwọ̀ yípadà sí ohun tó dáa jù lọ́dọ̀ ọlọ́run ọba yìí àwẹ̀ lọ́fà sábàbí ẹ̀ nàám ìntà sì yípadà òun náà ni òórùn ìntà wá yípadà yìí ìntà ń fìlì ní tá ń gbóòórùn ẹ̀dá nǹkan tá a fi máa mọ nǹkan pé nǹkan bẹ òórùn gbígbọ́ wà ń bẹ̀ náà tọ́bọ̀ wá rí bá ń fún nǹkan tá à ń rí táàwẹ̀ bá rí bá ń fún nǹkan tá à ń rí tí ń yí láti yí àwọn nǹkan táàrí nínú ìgbésí ayé wa tí ò tẹ́ wa lọ́rùn tó sì ń ṣẹlẹ̀ sáláwẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ báwo wá ní ọlọ́run ọba ò sí ní fi agbára àwẹ̀ yí padà lọ́dọ̀ rẹ̀ sí nǹkan tí kìíní sí nǹkan tó dà tó tẹ́ wa lọ́rùn. ẹ̀rí foundation tá a mọ̀ ni ẹni pé kí ọba gba àwẹ̀ rẹ̀ dáadáa tó gbà bó ti tó àti bó ti yẹ rẹ̀ rẹ̀ bọ̀ mi tó jẹ́ mùsùlùmí òdodo ó ti wà nínú àwọn tó jẹ́ sí pé ọlọ́run ọba yóò yí ìbànújẹ́ rẹ̀ sí kìíní sí ayọ̀ ìfòyà rẹ ìbẹ̀rù rẹ yóò yí sí fọkànbalẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ni òsì tí ń táwọn nì òsì tí ń táwọn nì á fi wé òórùn ẹ̀nu aláwẹ̀ tí ọ̀tẹ̀ wa lọ́rùn àbí ta ló fẹ́ràn òsì nínú gbogbo ẹni tí ń gbọ́ wáyé ọ̀tẹ̀ ń tọ́ fẹ́ràn ẹ̀ nígbà tá a fẹ́ràn òsì a sì fẹ́ràn ẹnu aláwẹ̀ tí ń rùn ẹnu aláwẹ̀ tí ń rùn yẹn ń sì yí padà sí òórùn àlùmísìkì tó dáa jù ó yẹ ká fọkànbalẹ̀ náà kiri òsì tí ń táwọn yìí náà gbáwẹ́rẹ́ yìí dáadáa àìríjàre mu yìí tí yóò yí padà sí èyí tó chụ o lọ́rùn jù náà jẹ mu bẹ́ẹ̀ náà ni ìwọ àgàn tó rọ ọmọ bí lọ́jọ́ ní abóbìnrin ó rí i pé ntọ́ ọ̀fẹ́ náà ni àgàn àyàrọ̀ ọmọ bí bẹ́ẹ̀ náà ni òórùn ẹnu aláwẹ̀ ntọ́ àfẹ́ náà ni àbí tó o bá rẹ dáadáa yẹ kó o nífọ̀kànbalẹ̀ pé ọba tó fi agbára rẹ̀ sí ara àwẹ̀ tọ́lọ́hún fi ó Ah, ah, bẹ́ẹ̀mi náà yí kọ̀ǹdíṣàn mi pé mi ọ̀rọ̀ máa bí bá mi yí padà sí ẹni tí ọ̀rọ̀ máa bí báyìí ni ìbànújẹ́ kálukú ni ọ máa wò pé ìbànújẹ́ rẹ tí ò tẹ́ ọlọ́run yìí náà ni kò máa fi wé òórùn ẹ̀nu kíni òórùn ẹ̀nu aláwẹ̀ kọ́ wa máa fi wí tí ó yí padà sí tí sayọ̀ tàbí ìdùnnú kọ́ máa fi wé òórùn tó dùn jù tí ẹnu aláwẹ̀ lọ yí padà sí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó nípa báyìí ṣùgbọ́n ká mọ̀ pé òdodo tí ó wà nínú hadith tí a kà ni tá a fi fi ọlá ààwẹ̀ yìí rinlẹ̀ fún gbogbo olùgbọ́ wa ó nílò ká tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan méjì fún àwọn olùgbọ́ wa ó nílò ká ṣe kíni ká tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan méjì fún àwọn olùgbọ́ wa kí ni òdodo àkọ́kọ́ nǹkan méjì tó jẹ́ òdodo méjì yìí kí ni òdodo àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ tí ànábì wa sallallahu alayhi wa sallam tó sọ fún wa ń bẹ̀yẹn wípé la khalufu la khalufu fami sọ́ọ̀rì ó ní kí ẹnu aláwẹ̀ kọ́ máa rùn lóòrùn tí ó tẹ̀ wá lọ́rùn àwa fẹ́ ká mọ òdodo ká ń bẹ̀ pé kí ẹnu kí ọ máa rùn fúnra ara rẹ̀ láì jẹ́ pé bọ́yá àwẹ̀ lọ́ba kọ̀ọ̀tẹ̀ àti àwọn nǹkan tí wọ́n ń bí láwùjọ ọ̀yẹ̀ ká mọ̀ torí pé èyí náà jẹ́ ká gbàgbọ́ yé bí ọlọ́run ọba ṣe fi agbára rẹ̀ sára ààwẹ̀ yìí tó bọ́dẹ̀ sì fi ọlá sínú oṣù tá a wà yìí tó àwọn orípa tí ẹnu rírùn tí kì í ṣe ààwẹ̀ ló bì ẹ̀gbọ́n mi kì í ṣe ẹnu rírùn tá ààwẹ̀ bí o ẹni tẹ́nu ẹ̀rùn yẹn tí ò fọnu tàbí ọ̀làdànwó àìsàn kẹnu ọ̀rọ̀ ọ̀rùn bó ti wulẹ̀ kọ́fọ̀ tó a ní láti mọ kí ni àwọn aburú tí ó máa bí sí àwùjọ tá a bá wà ẹ lọ mọ̀ pé kí nìyàn máa rùn láì jẹ́ sí pé bóyá àwẹ̀ lọ́ba kọ̀ sí ẹ̀ ọmọ jẹ́ sábàbí kéènìyàn fi máa sá fúnra ẹni èèyàn ní jókòó tira ẹni èèyàn fẹ́ dúró tì ó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tipátipá lèyìn fi kẹlẹ́kọ̀ọ́ ó bá jẹ́ tíṣà náà á máa mú gbọ́n tí ń wí ni torí pé ẹnu rẹ̀ ṣe kíni òórùn bákan náà àwọn èèyàn ní fẹ́ràn ọ̀rẹ́ ntẹ́nu ẹ̀ bá rìn yẹn ẹ máa pọ̀ nílé ẹran kínní ìkórìíra lára bóyá náà ti rùn lọ́kọ̀ ṣe ìyá tí ń ta nǹkan tó dáhùn náà bóyá náà ti rùn tó ṣàkíyèsí nǹkan kan ò sí ọ̀ náà bákan náà bẹ́ẹ̀ni èèyàn bá rùn márìjì ẹ̀ kò ní dúró hmm, bó bá rọ́kọ fẹ́ wọn ò ní pẹ́ wọn lè pẹ́ tí wọ́n fi yára wọn tí wọ́n bá wá yára wọn ìjojúmọ́ ni wọ́n máa jà nù lé wọn bẹ́ẹ̀ náà ni tọkọ náà bá jẹ́ni tí ń rùn ìyàwó ọ̀tá máa dínú sí ni ntíyàn si fi máa bẹ̀rẹ̀ ìfẹ́ eré ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó nínú àwọn àkọ́kọ́ ntíyàn máa fi bẹ̀rẹ̀ ó náà ní ká máa fẹnu sí ẹnu ara ẹni yẹnu pé ẹnu rírùn kí ni bí sáwùjọ nǹkan tí ò dára ni náà lọ pé ìpìlẹ̀ ẹ̀sìn Islam kò náà ní pé ó gbógun ti kẹ́nu èèyàn márùn ó gbógun ti kẹ́nu èèyàn márùn ó ti fẹ́ kódà ànábì fẹ́ sọ́dọ̀ tán fún wa ẹnu yóò ṣe kí ni kò gbọ́dọ̀ rùn eléyìí ni òdodo ọ̀rọ̀ àkọ́kọ́ tó wà lára hadith pé làkàlùfù fami sa'im àpòyàbù àyìndàlọ́ mẹ́rin ìṣẹ̀lẹ̀ hmm. a ti ṣàlàyé khaluf kẹnu ọmọ àrùn ẹnu tí ń rùn tí kìí ṣẹnu aláwẹ̀ tá a bá gbọ́ yé tán a wà lọ so mọ́ ẹnu aláwẹ̀ padà ẹ rí òdodo ẹlẹ́ẹ̀kejì tó wà nù ọ̀rọ̀ yìí òun náà ni rihil musk òórùn kínú òórùn alimisk ó yẹ ká mọ̀ tí wọ́n ń pè ní alimiski torí pé nǹkan méjì ní foundation ti ń bẹ́nu hadith yẹn ẹnu aláwẹ̀ tí ń rún àbí ẹnu rírun àti lọ́fíńdà alimiski tó o bá fẹ́ gbàgbọ́ yé ọlá yìí o ní láti gbàgbọ́ yé nǹkan méjèèjì yìí o náà ni ẹnu aláwẹ̀ ẹnu tí ń rún àti òórùn alimiski kí wàá lòórùn alimiski ọlọ́run ròyìn òórùn alimiski púpọ̀ nínú alukur'an ìyẹn ni pé òórùn alimiski lọ́fíńdà náà àwọn lọ́fíńdà tó ga jù ni náà àwọn lọ́fíńdà tọ́ga jù eh, tọ́ga jù náà lọ́wọ́ naam nínú suratul mutaffifin àyà twenty two to twenty six ọlọ́run ọba ṣàlàyé àlùmísìkì fún wa ibi tó wá gbé sí àárẹ̀kú nǹkan tó lágbára eh, torí tí yẹn bá ń sin nǹkan bàlá ti bẹ̀rẹ̀ nítorí bá fi parí ẹ̀wọ̀n kò ń lọ bá rẹ̀ hmm, adé orí ọlá tó lọ ń ṣe fún ìrọ̀lẹ́ jẹ́ nínú máa gbọ́ ọlọ́run ọba sọ pé. innal abrara lafi الفلك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك ختامه مسك ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون أوري الله أباك بكالك بي إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم àwọn olóríire ènìyàn àwọn títí wọ́n ti dá wọ́n máa gbádùn lálẹ́ jẹ́nà wọn lọ tó bá dọ̀hún. àwọn èsì èrò lẹ̀ mọ́ wọ́n máa jókòó lórí kùsùn tí a pé jókòó lórí àga tí ń yí tí ń lókè tí ń gbé wa sókè àsọlá kan ni gbogbo wa náà a mọ̀ pé ẹni tó ní sitin rúùmù tí ọ̀la ga ń bẹ̀ kọ̀ lọ́la lọ́dọ̀ àwọn èèyàn ju tó ẹni tó yẹ pé ó ní sitin rúùmù ó ní kíni ọ̀la ga ń bẹ̀ lọ. على الأرائك ينظرون على الأرائك ينظرون ọlọ́run ọba ní àwọn ẹni rí yìí wọ́n jókòó wọ́n wà lórí àga ọlá àwọn ọ̀gá tó ń tẹ̀fùtẹ̀fùtẹ̀fùtẹ̀ wọ́n wà máa wo ohun tí ń lọ kí ni wọ́n máa wò wọ́n máa wo àwọn èrò ńná eh, wọ́n máa wò wọ́n bí ìgbà táwọn wo fíìmù táwọn wo tẹlifíṣàn nínú bí dáwà a máa máa yà tí ń jẹ wọ́n kálíbà àmọ́ yẹ ọlá dáwà ń bẹ̀. naam ta'rifu fi wujuhihim nadrata an ojú wọn máa dán ìyẹn ni pé nǹkan tá a fi máa pín yàn gbádùn ojú wa mẹ́ ẹ máa ń lágbájá ojú ẹ̀ ọ fi mọ̀ bóyá ọ̀la ń bẹ fún tí egun bá ti yọ kólokòló lójú ẹ̀ ti mọ̀ pé ọ̀ ah, ń jìyà tààrọ̀ ọ̀bá tọ̀sán tọ̀sán ọ̀bá ti alẹ́ nù tòmọ́tò bá ti bára wọn ó rí i pé ojú wọn dùn pé ìwà àlejò náà ojú wọn máa dán ọlọ́run ọba abẹ́ àtàyè ni kò tí kójú wọn máa dán lọ tàbá tó wá dán náà síwá nìkan náà àwọn tí ọlọ́run ròyìn wọn bì tí wọ́n tún máa dán lójú náà àlejò náà wọn tí wọ́n wá ń dán lójú tán kí ni yóò tún ṣẹlẹ̀ sí wọn. wọ́n máa mu àwọn nǹkan tó jẹ́ sí pé nǹkan ìpìlẹ̀ nǹkan ìpìlẹ̀ mímu mímu ìpìlẹ̀ tẹ́nìkan kan lórí tẹ́nìkan kan ò nǹkan kan là tí ò lábùlà original wọ́n máa mú fúnra wọn ní oṣù màsí nǹkan wọn yẹn ní pèkìtì pé ẹnìkan ti mú àmókù pọ̀ màkútùmù ni pé èyí tí kì í sàmókù ẹ̀ ń pé aláìní ní máa jẹun jẹ àjẹkù ẹ̀ tí a bá jẹun kù ní ìsìnkú àfẹ́kọ́sòfò ó lè lọ bí èèyàn gidi gbogbo ẹ̀ wá jẹun yìí yóò sọ lálàsí ọ̀rọ̀ sí ọ ṣùgbọ́n oúnjẹ àjẹkù aláìní ní jẹ àsáwà tá a bá wà lè jẹun náà ọlọ́run ọba sọ pé yusqawna min rahiqin maktum ẹni tí wọn ò tí ì jà lójú láàmú àmúntìwá tẹnìkan ò jẹ tẹnìkan ò dìbẹ́ rí kọ́kọ́ ọwọ́ ẹnìkan kan ọ̀kan náà àwa láti kàn wá wá wo bí tọ́lọ́run ti wá sọ̀rọ̀ àlùmísìkì ọlọ́run wá sọ pé ṣètò àmọ̀ gbígbàdùn yẹn ti wá pọ̀ tó fún wọn yìí ọba rẹ̀ ní kíni alimiski. ọba gbogbo gbádùn bí ìjọ náà nínú àlìjánnà náà ní kíni miski misku misku náà làwọn sọ̀rọ̀ ẹ̀ fún wa nínú hadith ta kà pé anabi wa sallallahu alayhi wa sallam ó ní làkàlùfù fami sọ́ọ́ìm. làkàlùfù fami sọ́ọ́ìm àtúnyàbọ̀ ìdánláhi mẹ́rin hilmi. bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ lọ́dọ̀ àwa ẹlẹ́sìn Islam tí ànábì wa tó gbé kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam ó náà ní wípé gbogbo òórùn tó bá dà tó òórùn yẹn wúlò tó ṣàǹfààní àwa apẹ gbogbo mùsùlùmí síbẹ̀ pé kẹ́ ẹ máa lò pàápàá jùlọ àwọn àkókò kan wà àwọn àsìkò kan wà àwọn ọjọ́ kan wà àwọn kọ̀ǹdíṣàn kan wà tó jẹ́ sí pé ká lo lọ́fíńdà ó tún fẹ́ lágbára gẹ́gẹ́ bí ọjọ́ jùmọ̀ bí ọjọ́ ọdún bí bàtà ṣe gbá bí bàtà ṣàwọ̀ àwọn nǹkan yìí nígbà tá a ti wá mọ àwọn òdodo méjèèjì tó ń bẹ nínú hadithi kí lòdodo méjèèjì òun náà ni ẹnu rírùn àti lọ́fíńdà àlùmísì ní olùkọ́ mi ẹ jẹ́ ká máa lọ lẹ́sẹẹsẹ nínú àlàyé yìí nínú àlàyé ọlátàwà nínú èyí kí lọ látàwà ń bẹ nínú ọ̀rọ̀ wa yìí náà ni pé ẹni tó bá wọnú ààrẹ Ramadan tá a wà ní nínú ẹni tí ọlọ́run ọba ó máa pa ìgbà rẹ̀ dà níbi tí ò ti dà lọ síbi tó dà ní ṣùgbọ́n májẹ̀mú wà ń bẹ o ọgbà àwẹ̀ yẹn bó ti wà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń pa ẹnu aláàwẹ̀ tí ń rùn dà tí ń pa á dà lọ́dọ̀ ẹ̀ sí òórùn kínni òórùn àlèmísìkì òórùn àlèmísìkì ẹni bí ìbànújẹ́ tiẹ̀ náà láyé ìfòyà rẹ àìní rẹ gbogbo nǹkan tí ọ̀tí ọlọ́run yìí yóò yí padà sí ntọ́da ìpìlẹ̀ nù tó ànábì wa ń sọ sallallahu alaihi wasallam ó ní khalifu fami sọ rírùn tí ẹnu aláàwẹ̀ ń rùn rírùn tí ẹnu aláàmù eléyìí ṣàlàyé fún wa yìí pé mùsùlùmí òdodo mùsùlùmí òwò ni òdodo ọlọ́run ọba ò ní jẹ́ níyà pẹ̀lú nǹkan tí ọba kọjá agbára rẹ̀ ọlọ́run ò sì tó compulsory fún mùsùlùmí kankan pé kó ṣe ń tápá rẹ̀ ọ̀ka ọlọ́run ọba ò mùsùlùmí ò gbọ́dọ̀ fi nǹkan kan jọ́sìn àyàfi nǹkan tápá rẹ̀ bá ka ìwọ mùsùlùmí má fi yà jẹ́ra rẹ̀ pẹ̀lú nǹkan kan o kọ́ wá rí pé òun fìyà jẹ́ra rẹ̀ wọ́n á rí pé òfin súnmọ́ lọ́wọ́ ọba ní ìlọ́ òkú bẹ́ẹ̀ kì í ṣe nẹ́ẹ̀sì Islam lọ́yìn ènìyàn ibi tá a ti mọ́rọ̀ yìí wá ni ọ̀rọ̀ tí à ń ṣàlàyé ẹ̀ pé ẹnu aláàwẹ̀ ti rún. nígbà tó wá jẹ́ sí pé ẹnu aláàwẹ̀ bó ti wulẹ̀ kọ́ fọ̀tò kó búrọ̀ṣẹ̀ tó kó fi kíní fọ̀tò kó lò tó kò lè ṣẹ́kù kò lè lọ́tán òórùn aláàwẹ̀ òórùn ẹnu aláàwẹ̀ yóò ṣẹ́kù sọ̀rọ̀ ọlọ́run wa bá yí padà sí òórùn tó ṣe kíni tó dáa yẹn ni wípé apá tọ́lọ́wọ́n bá bá sọ pé ẹ sá máa fọ náà ni sá bu ẹnu wa ni nígbà mọ̀ pé agbára wọ̀ kàkà mú òórùn kúrò lẹ́nu aláwẹ̀ ọlọ́wọ́n ẹ̀dàdo ibi tí n tẹ́ẹ̀ fi sinmi ní ntápára yín bá ká ní àlànà bí gbéjáde fún wa ni sallallahu alaihi wasallam èyí tí ẹ fi sinmi lè ntágbára yín bá ká èyí ntápára yín ọba ti ká ẹ lè fi sinmi ọlọ́wọ́n ọba nínú ntágbára wọ̀ ká ní pé àlè mú òórùn ẹnu aláwẹ̀ kú tán nàám kò sí èméjì pé ọ̀rọ̀ tí ànábì gbé kalẹ̀ yìí sallallahu alaihi kí lọ́rọ̀ tó gbé kalẹ̀ pé kí kẹnu aláwẹ̀ ọmọ àrùn ó dùn ọ̀dà ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run láìkẹ́ ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba jù lọ́fẹ́ràn tó dáa jù lórí ilẹ̀ ayé lọ ọ̀rọ̀ tánà sí gbé kalẹ̀ yìí sallallahu alaihi wasallam ó ń ṣe wá lójú kòkòrò pé kí gbogbo mùsùlùmí ká mójútó ìmọ́tótó kódà Eh, kódà gbogbo ẹni tí ń pè mùsùlùmí ayé wọ́n sọ fún wa pé ẹ mà tuntun pàápàá jùlọ aláwẹ̀ kí ni tó máa ń ta àwòyè náà ni pé ìwà aláwẹ̀ ọ̀dọ̀ eh, náà yàn fún ọ pé kọ́ fọ gbogbo ẹni tí pè lára rẹ rẹ náà káàyè rẹ tó ń gbé náà eh, nǹkan tó ọ pé kò filẹ̀ sọ pé ẹnu aláwẹ̀ ń ó dùn lọ́dọ̀ ọba ju ọ̀run lọ. ìyẹn fi pé àwọn nǹkan tápàlà rẹ ká láti fọ̀ ẹgẹ́ bí aṣọ ẹgẹ́ bí ara ẹgẹ́ bí ààyè ibi tá à ń gbé kí yẹ kí mùsùlùmí ṣe ó yẹ mójútó kó fọ̀ kó bákan náà ànábì wa sallallahu tó sọ fún wa yìí pé kẹnu aláwẹ̀ kó máa rùn ó da lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ràn ju òun lọ ó yàní pé bí nǹkan ṣe lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa kùtù láti pé bẹ́ẹ̀ náà ni yóò ṣe lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ni bí nǹkan ṣe lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn kùtù láti pé bẹ́ẹ̀ ni yóò ṣe lọ́dọ̀ ọlọ́run ọba tàbá wọ ẹnu aláàwẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn sáà fẹ́ràn rẹ̀ ní abá láìkẹ́ akórira rẹ̀ ṣùgbọ́n ọlọ́run aláìkẹ́ àbí ọláìkẹ́ eléyìí yóò wà wa lọ àwọn Yorùbá máa sọ pé ohun èèyàn ní ohun Ọlọ́run ẹ máa wí ẹ ṣé gbólóhùn yìí ẹ ṣé ọwọ́ lọ àbí ọ̀lọ́ sẹ̀mọ̀ pé ní ìsìn ẹnu aláàrọ̀ ẹ̀rùn sí wa ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba òórùn tó dùn jù ní ń jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn Yorùbá sì máa pé ohun èèyàn ní ohun Ọlọ́run ìdáhùn lórí eléyìí àwọn tún di ìjókòó ti ọ̀la inṣàlá àti àwọn àlàyé mi lẹ́kùnrin nípa ọ̀sọ̀ nípa ọlá tá a wà nínú ẹ̀ nínú ìjókòó wa tó ní wassalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته